بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد تطير السماوات والأرض وما فيهن ولك الحمد أن تنور السماوات والأرض وما فيهن ولك الحمد وأنت الحق ووعدت الحق ولقاؤك حق وكونك حق والجنة حق والنار حق ونبي حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك أنبنا أنت المقدم وليس قبلك شيء وأنت المؤخر وليس بعدك شيء اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم اجرنا من النار آمين. اللهم اجرنا من النار آمين. اللهم اجرنا من النار اللهم اجرنا من العمل الذي يقربنا الى النار اللهم اجعل هذه جلسة حجة علينا اللهم اجعل هذه جلسة حجة لنا فلا تجعل حجة علينا اللهم من أحييت من فأحياه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لست تندم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لما تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي لا تعبدني فإن مطير بالظلوم وقد تأتى مطير بالظلوم وقد تأتى إلهي لا تعبدني فإني مطير بالذي قد كان مني مطيرا الذي قد كان مني إلهي لا تعذبني فإني مطير بالذنوب وقد تعتى مطير بالذنوب وقد تعتى إلهي أنت تفعل ما تشاء فوفق ما نشاء بما تشاء فوفق ما نشاء بما تشاء فإن تغفر فإنك نرجو رحمة فإن تكرم فمن يرحم سواك فأنت ترني ولا يرحم سواك فأغفرني ذنوبي والخطايا وأرحمنا برزقك ورخائي وأرحمنا برزقك ورخائي إلهي ليس للفردوس لا لا إلهي يسند أوتهانا ولا أقوى على نار الجحيم ولا أقوى على نار الجحيم وثبتنا وكل المسلمين على الإسلام ربي تراس الخلال بالكرات خير إلهي أنت للعلماء أمن فكل شيخ إبراهيم أمنا فكل شيخ إبراهيم أمنا إلهي أنت للعلماء عزه فكنتم سمعي بعلم الزاد فكنتم سمعي إبراهيم عزا فلا تجعل عواقبه كحسي يعني شمال يعني لا تعيد يعني شمال لا تعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يفرون أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فتبصر والبصر بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين أردت لو تدين فيدين ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم أتل بعد ذلك الزنين أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين نسمه على الخرطوم إنا بلوناهم كما بلغنا أصحاب الجنة إذا قسموا لا يسلمنا مسبقين لا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن على حرفكم إن كنتم صارين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا ولا حرب قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طالبين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راجبون فذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تنوزون وأن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إلى يوم القيامة إنا لكل ما تحكمون بل هم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم كانوا صادقين يوم يقسف أنفاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترأقهم كله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث فنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مضرم مثقلون أم عندهم الغيب فهم يقتلون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت ولا تكن كصاحب الحوت إن هذا وهو مكهوم لولا أو تداركه نيمة من ربه من ربه لنبذ بالهواء وهو مذموم فاجتباه ربه فاجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما استمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم كثيرا آمين أمة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الطنف ورحمة الله الحمد لله رحمتي أتورا فوا قبل ما تكو بي أفكو إلي سيران الله قولا نباتي أبتكو الحمد لله أترى طلقوا إتواب جفوا النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كما بارك لما زيك فوا ọlọ́ba ní sọ̀rọ̀kùn kí a ti fẹ́ fún anábì sallallahu alaihi wa sallam sọ̀rọ̀kùn àpọ́nlé fún anábì àti àwọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ ṣùgbọ́n tí wọ́n ń tọ́jú ọ̀nà ẹ̀jọ́ kìlógì alkiyama. níbàámu sí suratu alqalam eléyìí tí à ń sàlàyé wẹ́rẹ́wẹ́rẹ́ àti bá ọ̀rọ̀ débi iṣẹ́ Allah subhanahu wa ta'ala ń torí ẹ̀gbọ́n yìí tọ́lọ́wọ́n bá fi ń búra ní mẹ́sàn kò sì múra lórí nǹkan kan ju wípé àmì pé ànàbí sallallahu alaihi wasallam yìí kò sí ọni tá a lè fi wó nínú gbogbo àwọn ẹ̀ta jọ ń lọ yìí yálà ilẹ̀ ní oṣù láyé kànáà bí o tó wáyé ni tàbí àwọn tí wọ́n wáyé lẹ́yìn tó sàn wá bí ó ti wá máa wà ní tó fi di ọjọ́ àkùyàrá tí a ní rírú خير طفل ومولود ومنتجب في العالمين إذا ما حصل البشر في العالمين إذا ما حصل البشر صلى الله عليه وسلم قلنا أن تجفوا الله أن يقولوا يا خير طفله ومولوده ومنتجب في العالمين إذا ما أسر البشر في العالمين إذا ما أسر البشر طبعا أخذ تسلم لولد بماذا كلا هو أنت يوفو النبي لولد ولعبر رب العفيق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرون والقلم وما يسترون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لاجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم subhanahu wa ta'ala ń búra pé ànábì ní ìwà rẹ̀ dáa jù. Àti tí ọlọ́run bá ń bu ayé nínú sóra ẹ̀ tó ju wípé ọ fẹ́ sọ bí wà lẹ́bi ti dá. Nàìjíríà ọ̀lẹ̀ olókè náà máa ń lò. Ọ̀sẹ̀ rẹ̀ yóò máa wípé tí ọ̀rọ̀ wà lẹ́bi lọ́wọ́ fẹ́ sọ tí bùrá wa pọ̀ tó báyìí. Ká lè mọ bí n tọ́ fẹ́ sọ fún wa tó ti jẹ́ òdodo sí. Bọ́lá òun bá wù rẹ̀ búra tó pọ̀ ọlọ́run bá dé ọ̀sẹ̀ ṣùgbọ́n búra kó lè mọ̀ kó lè hàn sí ọ pé dájú sáfá ànábì ní mọ́tàlá aláàkọ́lọ́kìn àbíru Ìwà àlébì ṣe wá rí sallallahu alaihi wasallam. Nígbà ni àwọn ń pa wọ́n bọ̀ wípé tọ̀, ọyọ ká mọ bí wà àlébì jírí. Kí ìsáàmù akókò ní ìsáàmù mo fi bẹ̀ẹ́lẹ̀ mo dá sókòtò mo dé sókòtò nìkan. kí súnà àkókò wọn ní pé mo ti lo dáàbò mo ti borí mo ti bojú kí wà náà ó jáde nínú ẹ̀sìn fún wa kí àwọn èèyàn kí wọ́n rí wa kí wọ́n rí ẹ̀sìn ẹwà ẹ̀sìn lára wa á ah, tó wà. àwọn sàlàyé bí anábì ti wà adé náà ni bí anábì asọ́dúnjẹ kàríkà níbi sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. máa ń sọ tí wọ́n bá ṣe fẹ́sẹ̀ àbíbi máa ń sọ níbi ìjú wọn. bí lábájá òtò báyìí fún umar. asàlàyé pé àníbi sallallahu alaihi wa sallam kí ara yẹ zóòrùn a sì sọ ibi àlejò sọlọ bá rọrọ sọ tó bá lọ bẹ̀ wọ́n wò tẹ́ níbi tó bá bẹ̀ wọ́n wò yóò ṣe yóò ṣe wá àfi fún wọn nípa wípé ẹ sọ wà sí yíyá ẹ sọ àsọlẹ̀ nípa àwọn dúkìá tẹ ní ẹgbẹ́ jùlọ ó ti fi ẹ̀ǹtẹ́ lè fún wọn wípé tọ̀ tẹ́gbà tí ẹ wá sọ pé nípa rẹ̀ fàtòlùfó fàtòlùfó kẹsẹ̀. ìdá kan nínú mẹ́ta náà ló pọ̀ ilé aṣojú nínú àwọn àfáàmì àwọn sọ pé tó bá nàbí sọ pé wà fún fún kẹfí pé ìdá kan mẹ́ta náà tún pọ̀ wà fi ní wípé èèyàn ló lọ ó sì lọ́mọ ọ̀dọ̀ lápòjú ọmọ ọ̀dọ̀ yìí kò sí ní ẹni tí ó jogún ẹ̀ nínú ẹ̀sìn tọ́lọ́ kó tó kú lè kọ lápájá ẹni yìí kò sí bó ti wò kó fara dà á tó fún òní kankan ní ogun ẹni tó gbọ́ lọ́wọ́ bá ti sọ àwọn tí yóò sí kò mọ́ lọ́wọ́ sí ọ̀la àdìkù. وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد. صوت النساء على غضب عن على بيعت الصدق. ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث. من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما Ṣẹ̀dá Ìsìláàmù kò ní ká máa pé gún pẹ̀lú dìgì. Ṣẹ̀dá Ìsìláàmù kò ní ká máa pé gún pẹ̀lú ìdìgì. Ìtẹ̀wẹ́ pé ìdìgì ẹ̀tọ́ fẹ́ fi rẹ̀ ìdìgì tó lọ rẹ̀ bá haramu ni ẹ̀ ń jẹun. tí òkú bá kú nínú sẹ̀rí à nǹkan kọ́kọ́ àkọ́kọ́ nínú dúkìá rẹ̀ ni wípé owó tí a fi sí táfìlà sọ tí ó wọ̀ lọ sí sáré táàfi gbẹ́lẹ̀ táàfi gbé àgbègbè tá a bá máa náwó sí nínú dúkìá òkú ló fẹ́ ká yọ. dúkìá tó kù lápá nìkan kú ní kó jẹ àjẹkẹ́ nínú dúkìá rẹ̀ inú wa lọlẹ̀ rẹ̀ àwọn tó gbọ́dọ̀ tó pa ten thousand ẹ fún wọn lẹ̀ ẹ fẹ́ ra lẹ́nu tẹ́ ẹ sanwó mẹ́ gbogbo tí a fẹ́ ṣe fún òkú tọkọ tó kù fẹ́ gbé lọ pàdé ọlọ́run ọba ìtọ́ dáa jù nínú ìṣẹ̀dá àmì wípé ọjọ́ nínú dúkìá rẹ̀ bàbá sèyí tẹ́ àwọn tí a fẹ́ fi gbé òkú pàdé ọlọ́run ọba rẹ̀ ká yọ ìtọ́kù náà ni àlùwàsíyàtò wọlé wọ́dẹ̀ yìí. àfọ́ọ́lẹ̀ tó kù bá sọ àti gbèsè tó kù bá jẹ èyàn tó wá kù yọ ọjọ́ ní one million ọjọ́ ọjọ́ nìkan nine thousand ọjọ́ nìkan two thousand bàtà fún ìwé ọjọ́ two hundred thousand ẹ ẹ gbúdọ̀ pé bó àbíkẹ́ ẹ sọ gbèsè yẹn. kí wàá ní wàsíyà wàsíyà ni wípé àwọn tí láwàsíyà tàbí wàrí àwọn tí wọn ò ní nínú ogún rẹ̀ asúláì àwọn fẹ́ pé tabakunlẹ̀ sọ́lọ́ sọ́bọ̀ wọn kò yẹ kí wọ́n jẹ ogún òkú yìí àwọn ni wọ́n máa ń jogún ọmọ ó jogún bàbá bàbá ó jogún ọmọ bàmí wá òkú wá òbú wá òmùmà bàbá sọmọ ọmọ sí bàbá ẹ̀gbẹ́ sábúrò àti ẹnìtọ́ bá jẹ́ pé àbúrò bàbá síra wọn àbúrò bàbá rẹ̀ nìyẹn. ẹgbẹ́ bàbá rẹ̀ ní ọ̀hún òmùmọ̀nù àwọn àmú rẹ̀ ahụ. àwọn eléyìí wọ́n jẹ ogún rẹ̀ bẹ́ẹ̀ náà ni azuwaj ọkọ síyàwó bẹ́ẹ̀ náà ni asuhabul wàlà tó ẹrú lọ́rùn èèyàn ní ọkọ jẹ gbogbo àwọn ayé mẹ́kọ wà sí ìyàlẹ̀ máa kú ẹfún mi ní ilé tó wà ní àjà wà sí ìyà fúlàbù kan. irú táwọn àwọn ẹmẹ pẹlẹ àfún tí wọn làwọn pe adájọ́ pé àwọn kọ wíìlì lẹ irú wíìlì ìjọba àdékẹ kọkọ yẹ. wíìlì ìfẹ̀yà islam ni pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ nínú ogún rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n rò pé wọ́n rí ìkẹ́kọ̀ọ́ ìdàgbé papọ̀ bẹ́ẹ̀ dáadáa kọ́ló sí ọ bẹ́ẹ̀ ó fẹ̀sùn sí ọ tó wọ́n rò pé yẹ kó sẹ́lẹ̀fẹ̀ nínú dúkìá rẹ ó làá mọ́ wíìlì ìfún ìjọba tó yẹ kíá nínú ṣẹ̀ríà wàsíyà kò sí àkọọ́lẹ̀ fún ọkọ wíìlì fún ẹjí òjògùn rẹ tó dẹ́n tí rẹ ìyàwó rẹ ọmọ rẹ ọkọ rẹ bàbá rẹ ọlọ́run bá ti fún wọn ní tí wọ́n gbà. wọ́n kú bọ́tà wọn sí wọ́n ti yanjú ẹ̀. mímá tẹ́wọ́kẹ̀lú wá ní wọ́n àwọn àwọn òbí wọn وللنساء نصيب مما ترك الوالدان والأقربون ọmọ tó tóbi náà lọ́mọ obìnrin náà ó náà ní ìpín nínú tí òkú rẹ̀ bá fi ilẹ̀ kàjẹ́rọ̀ sùn náà rẹ̀. مما قل منه أو كفر. مما قل منه أو كفر. ọ̀là nǹkan pọ̀ ni àbíọ́jọ́ nǹkan ike ẹ̀ bọ̀ sọ́kúnlá àbájáde àbá fún kí náà àbá fílẹ̀ òfin ẹgbẹ́ náà ju ẹgbẹ́ kan fẹ́ lọ ẹ̀ pín náà. ẹwù tí wọn fún agbódàdé ó ní ẹ kíkẹ́ ẹpin náà ní déédéé òkú wà mí. ti báwo pé ọ̀rẹ́ kan bàbá fúnra àkọ́bí lọ náà gẹ́gẹ́ yóò fẹ́ náà Yorùbá àlà ẹpin náà níbi kí ẹpin yẹn ní òtún sí àbùsí mi. aláwọ̀ ọsọ a ti pin يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن خلفا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد في أبتيه باكو علم الفرائض nínú àwọn ìmọ̀ tí kò sí láyé mọ́ tí abẹ́bí sọ fún wa sọ́lọ́ lọ sọ́lá mi lọ́wọ́ àwọn ó gbé ìmọ̀ yẹn lẹ̀ kẹ́tó kan kẹ́tó rí apá tí yóò lè sọ rẹ́jì. bí yẹn máa lọ lókè tó wá ti fẹ́ kàyọ́ sáré tí wọ́n sì jó tó bá ń rọrí tó bá ń kọ́ wá ti dáàbò méjì yẹn ni àgùnà ẹ̀yà àwọn ẹ̀kọ́ nǹkan mìíràn. àwọn èèyàn tó mọ̀ kù. ilé fi jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ wọ́n lè ṣe ó ti fọwọ́ kà ó ti fọwọ́ kà wípé lágbájá lágbájá lágbájá tó lè fi sẹ̀rí àpín ogún wọ́n ti fọwọ́ kà á ta ní Nàìjíríà wọ́n ti fọwọ́ kà. òṣìṣẹ́ ní kí nínú gbàtí ìyẹn wọ́n ti dùn sí àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ilmu fi salaba ìmọ̀ nǹkan mẹ́ta náà nínú ẹ̀ ní alfarayi ilmu alfarayi. ọmọ dáwò là á ti pégún ní sẹ́yà gbogbo tí wọ́n ti pín náà inú Kùránì náà ti rí. Allah subhanahu wa ta'ala قل يوصيكم الله في أولادكم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين الله يعصى عطال فين للذكر مثل حظ الأنثيين أصل أخبار ويبي بو بو بو بو بو بو بو بو بو بو بو بو torí pé ọkùnrin ní bùkátà tó pọ̀ lọ́rùn rẹ̀ yóò mọ ẹgbà ìlọ́po méjì tó bèrè dáńgbà nínú ogun. lè zàkárí ní fúlò ṣàlùwẹ̀ wọn. ìyàwó tó bá ń fún ọkùnrin lójijì kan obìnrin máa gba ìlàjì. tọkùnrin bá ń gba wán obìnrin máa gba kí ni. tọkùnrin bá ń gba wán obìnrin máa gba. فإن كن gbogbo ẹni ó ka pátápátá obìnrin ni wọ́n. fọwọ́pọ̀ fún ẹjọ́. àwọn ní obìnrin tó kù sílẹ̀ yàrá ẹ̀rọ ọ̀bá kan ló kú ẹ̀rọ rẹ̀ obìnrin nìkan ló bí. ọ̀hún ló mọ bẹ́ẹ̀ lóbìnrin rẹ̀ ó wá di méjì lọ. fọlẹ̀ hun na fúlù a da gbogbo tó bí tó kù yẹ sílẹ̀ a da sọ́nà mẹ́ta a kó ìdá méjì nínú mẹ́ta a kò fún gbogbo tí wọ́n bá tó tí wọ́n bá jù méjì wọn kọ́. kẹ́nẹ̀tì wà ṣídàtà fàlàhà lẹ́sù. tí wọ́n bá jù méjì lọ tó yẹ pé nìkan ni obìnrin kan bó ti fẹ́ pé wọ́n ní bàbá yẹ okú ó ti fọmọ kẹrẹ obìnrin sì ní ọmọ ìsàn fàlàhà lẹ́sù. ìdajì ni dúkìá òbí ẹ̀kọ́lẹ̀ lọ. ọ̀sìnwó ìlọ́pọ̀ obìnrin tó bá wọn káàdì bí o tó dé sọ ọlọ́run àríwọ̀ sẹ́gbára àjẹmógún lóbìnrin ìrà òní àjẹmó obìnrin òní jẹ fún wọn tún wá jẹ gbogbo nínú ẹlẹ́rẹ̀ bá lọ yorùbá bẹ́ẹ̀ sọ ayé lóko. tí àbábá tí ẹ̀gbọ́n bá kú àbúrò ní kò sí wàhálà ní jogún ìyàwó òun ó jogún ìyàwó bọ̀dá àwọn wọ́n dà pé wọ́n ní oṣù lóko ní ẹyẹ pẹrẹ obìnrin Islam wá dé ogbè obìnrin lápẹ̀lẹ̀ sẹ́ni tó bá ń pèsè labration kan fún ọ pé human labration sọ pé ìdàkejì liberation ni ó mọ̀ ṣẹlẹ̀ sí yàrá. ẹnì kan sọ pé báwo ni sáàmì ti sọ yí pé kóbìnrin máa wọ ìgbàb báwo ni sáàmì sọ fún wa pé kóbìnrin máa gbà bọ́ọ̀lù pé àwọn feminist àwọn táwọn jẹ́ àwọn tí wọ́n ń jà fún àwọn obìnrin àwọn fẹ́ káwọn obìnrin wà liberation àwọn fẹ́ kójú àwọn obìnrin ọ̀la wọ́n ti máa ń kàn dé ìwọ́n máa ń kàn dé bẹ́tà tí wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo wà kàmpẹ́ẹ̀nì yẹn fún ọ ìwọ mùsùlùmí ọmọ gbọ́ mẹ̀gbọ́n wọn fẹ́ dán ọkọ̀ àti ibi ìyẹpẹrẹ tànà tí Islam ti fọ́ jáde so ló fà á tó jẹ́ pé àwọn obìnrin lágbàáyé wọ́n ti yẹpẹrẹ àkóbìnrin tó bá jẹ́ mùsùlùmí nìkan ọ̀rọ̀ abẹ́ polówó ìfọyín obìnrin ni wọ́n gbé sílẹ̀ ìsàmẹ́ bó ti yẹpẹrẹ tó ìsàmẹ́ obìnrin ni wọ́n gbé sílẹ̀ táyà mẹ́tò kí ọkọ̀ ọmọ ẹ̀tẹ̀mẹ́ ẹ̀rọ àtẹlẹgbẹ́ ọ̀nà gbogbo ẹ̀sọ́ tí ọ̀gá tó kọ́ ọmọ sílẹ̀ sọ. àbọ̀nà bí ọ̀nà jẹ́ bá ẹgbẹ́ àfikàrò onídàálẹ́ ń bẹ́yẹn dán pé tọ́ afẹ́fẹ́ mi wájú. obìnrin ni wọ́n tún wá lọ kó wá polówó báyà ẹ̀dá kí ni kí ni àjọṣe pẹ̀lú àwọn obìnrin àti báyà bẹ́ẹ̀ ní hóhó ní hóhó òjò ní pé mùnà tó bá lòdì àgùnà bẹ́ẹ̀. so gbogbo gbogbo àwọn tó pẹ̀lú àwọn feminist àtàwọn tó pẹ̀lú woman campaign woman liberation wọ́n fẹ́ dá obìnrin padà sínú ìyá pẹ́rẹ́ sísá mo ti ní wọn kó. so sísá mọ́kànfẹ́ sísá mọ́kànfẹ́ pé kóbìnrin bá rẹ̀ ẹ́ yìí àwọn feminist sọ fún yín pé rárá báwo ló ti sọ pé tóbìnrin máa yẹ ẹni ó tako ìjọba nìyà ó máa rà sí. ìlàfíà ní kẹfí òpẹ́ kò pẹ́ tó lọ ń wa tọ́lẹ̀ nu wípé àrẹ́bí sọ̀rọ̀ láwọn afọ́lára àrẹ́bí ju etí àìsà ju etí fẹ́. ọ̀gá gbọ́dọ̀ lọ́ba ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí láyé nílé kí ó ó ti kàdí sọ ibùsùn mi pé àrẹ́bí fẹ́ àìsà على ماذا؟ على وجوه كبيرا عالما متعلقا فأكبر منها جاهل متنبه كتبته في العالمين عظيمة وما فتنة في العالمين عظيمة لمن بما في دينه يتمسكوه الذين في دينه يتمسكوه Lílàndìmá tí bí ní ẹ̀tẹ̀mẹ́sẹ̀kú. Ìsáwùdí ẹ̀sì tó pọ́ wa lé, olópa obìnrin lé, pẹ́jọ̀dá rẹ̀ bó ṣe wá sójì fọ́. Kó mọ́ sọ wípé ìsáàmù ló yẹpẹ obìnrin. Àpọ́lẹ̀wò ló pé wípé wọ́n ń jẹ́ ẹ̀rọ́gùn ìsáàmù wá ní pé tó kú bá ti kú ó pé kódà kó jẹ́ nílẹ̀ Yorùbá gan tó kò bá fi ọmọbìnrin nìkan tí a fẹ́ gẹ́gẹ́ ti wọ́n tí ó bí ọkùnrin ara kò tí tí wọ́n jẹ́ nínú kan. وإن كانت واحدة فلها النصف إسلام ولا يقول بهم ولا ولا يقول كدون دوني فلها النصف kó jẹ́ ìdajì gbogbo tí òbí rẹ̀ sílẹ̀ pín méjì ẹ̀kọ́ dàbí fún. Islam nìyẹn ẹ̀sìn tó dáa náà. ولأبويه لكل واحد منهما السدس ولأبويه bàbá àti ìyá ọmọ wọn bá jáde láyé tó fi wọ́n lè ayé lọ ìsìláàmù tó kéta fún kágbàgbé bí láti yàgbé àdébí àmọ́bí máa ń lọ bí àwọn olówó wò. ìtì máa ń sọ fún wọn pé kí wọ́n sọ àsọ́ọ́lẹ̀ tí wọ́n tó kú. ó bá di wípé gbàtí wọ́n bá kú tán yóò di yá ń fa nígbà ẹ̀fọ́ bẹ́ẹ̀ sábà sábà àbí kí ẹ̀yẹ sọ ìṣù àtàyẹ yẹn tó bá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àti mẹ́rin ìgbà ayẹyẹ tó bá pọ̀ òbí ló kú ọmọ ló kú òfin òbí ọ̀sá yẹ ọlọ́run bá ní àwọn méjèèjì àní bàbá àti àfọlà àwọn mọ̀sọ́rọ̀. wọ́n ti àbàwá ilé kò lè wá ṣẹ̀lẹ̀ mẹ́nu má sódù tó mi mà tẹ̀rọ́kẹ́ nǹkan náà lọ́wọ́ wa lọ́wọ́. kí ni kọ́lí tẹ̀síwọ́n fi jẹ sódù sódù tó pé ìdá kan nínú mẹ́fà gbogbo ogún òkú yẹn ẹ pèsè mẹ́fà ẹ wá mú ìdá kan nílẹ̀ ẹ fún àwọn òbí ọ̀bàwá yìí.

àlìbáàkì èyí tó seku sẹ́kù ẹ̀fọ́ fún àbáyé. ẹ pé nínú ìtumọ̀ sọ̀rí à tẹ́lẹ̀ wọ̀ ọ́ dáadáa ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. kẹ́rì ní ìfìlò ìgbà ọkùnrin bùkátà sí ìnáwó afúnjútẹ́lá ìgbélérò jòbí lọ. ẹ̀yàtà fáwọn ohun meyi fúlù efu ya rẹ̀ ní ìdákẹ́ nínú mẹ́ta. bàbá yìí òun náà tún bùkátà bóyá òkú tó kù yìí ó fi àwọn ọmọ ẹlẹ síbẹ̀ nàbí ẹ̀kọ́ ó fi kàtẹ́ fún àwọn ọmọ bóyá ó fi àwọn àbúrò tẹ́kẹ́ bùkátà àwọn náà ọ̀run bàbá yìí náà ló wà فمن كان له إخوة فلأمه الثلث ọmọ yẹn pẹ́lú ọmọ ẹ̀ tó wá kú yìí ó ti dàrú àlè. ọ bọ́ọ̀dù ni ó ti bọ́ọ̀dù láti máa kọ èyí ó máa lò àmọ́ kọ́ tí wọ́n ti rí bí ẹni pé yẹn ń ṣe ìṣirò ni àmọ́ àmọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àlè ẹni ọdún láti kọ́ kákà mílíọ̀nù ìfìfé òfin ìfipé ó ń lọ́jọ́ fún mi pé ṣẹlẹ̀ àtàlì ní ètò fún kòtògùn náà. àwọn ṣẹ́kù wa bọ̀ wáyé ọlọ́ba ní sanwó lẹ́sọ̀ lọ́wọ́. ẹni pé faraidu mo sọ pé àwọn tí wọ́n mọ̀ ẹ́ ṣe é kà. ṣe tọ́ka sí. tó ó jà lágbà àwọn ẹ̀dọ́ ẹ̀wọ̀n ni bẹ̀rẹ̀ ọlọ́run ti ebi sáré jẹ náà wà ilá fàlà mo ka Kùránì ọ̀rẹ́ mo wá Kùránì ọ̀rẹ́ ó jókòó ti wọ́n á jẹ àhájẹ ẹ̀rọ fún ọ ní ojú pátákó. tí èkú bá kú ó wá fi àwọn ọmọ ìyáálẹ̀ kò lọ́mà bọ̀dá rẹ̀ rí àbúrò rẹ̀ ni òun wá kú láàrin àwọn méjèèjì. sọlí omi yìí ìṣúdù màmá yìí tẹ́ mọ̀ wípé tẹ́lá ti kọ́ sọ wípé èyí ni ìṣe. tí òkú ìbá kú tí ọ̀fọ̀ máa lẹ̀ kí ló ń ká fìyà. wa ọba three three. ọwọ́ ní ṣùgbọ́n ìyẹn nígbà tó jẹ́ pé ìgbà kù ìkú kò lẹ́gbẹ̀kọ́ làbúrò bàbá àti kan ló fi ilẹ̀ ẹ̀kúnlẹ̀ rẹ̀ àmọ́ká nígbà táwọn òpè à ọmọ bímọ lóòótọ́ ni ṣùgbọ́n ọlẹ́gbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lábúrò ọlọ́run ọmọ ìyá ìyá rẹ̀ lọ́wọ́ ṣẹ̀dá àyíjẹ torí pé nígbà tó ti lọ́mọ ìyá ní ìṣe kálá àwọn ẹ̀rọ náà jẹ. من بعد وصية يوصى بها أو دين. ọmọ ẹ̀kọ́ fara ìdù kọ́tù àwọn oní fara lọ. من بعد وصية يوصي بها أو دين ìtàwọ́ ni a tó ti gbogbo tá a sọ nípa ogún ọlọ́ni ní ń bá di wàsíyà sí ni lẹ́yìn ìgbà tí a ti mú àkọọ́lẹ̀ tó ti àkọ́ tó nípa ẹ bá ń fún ní nǹkan báyìí dúkà ẹ dákun jẹ náà tí àwọn olówó wa bá ń sọ wà sí yà ṣé tí olówó bá kú ṣé dẹ́rẹ́bà ọgbọ̀kọ̀ sá lọ. rárá o nígbà tó yà wọ̀ àìmọye olówó ló pé tí àwọn ìgbà ti jẹ́ pé lágbájá ti kú àìmọye dúkìá làwọn yóò gbé wọgbé rẹ pé àjájẹ kọ̀kọ́ ìjọba mi ìjọba náà Àbújá kò ní wálé ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan àwọn bankers náà wọ́n ya olè owó míì òun ló sáré ṣe gbogbo rẹ̀ nítorí pé kò sí wà síyà àwọn nígbà tí ghana gbọ́ pé ọ̀gá àwọn ti kú mọ́tò camry lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ wà sí yíyá sí ìfọyín pé kẹ́kọ̀ọ́ ní fẹ́ǹsà ṣé èdè camry wọ́n gbúdọ̀. àbí wà sí yíyá ní kẹ́kọ̀ọ́ nílé tó wọn àti ìyàwó àtọmọ rẹ̀ ó máa gbé pé àbá bàbá kìíní kan ó ti pẹ́ ọdún kẹẹ̀ẹ́dógún wọn nìkan ti ń wà wọn. sọ́mọ̀ wípé wà sí yíyà ó lè wà fún olówó ti kọ́lẹ̀ kò sì máa ń tọ́wà ń lẹ̀ yóò mọ̀ wá ròyìn pé tóun mi tó fẹ́ mú tóun mọ̀ bóyá ní tí olówó òun gbé ọkọ̀ lẹ̀ sí kíni ojú tó wà lọ́wọ́ ẹ wo ishmael gbèjà nẹ́bí fún àwọn olówó wípé ẹ ti wà sí yà àkọ́kọ́ ẹ fi yìí ni pé ó tún kó wọn lẹ́kọ̀ọ́ wípé ẹ mọ èyí ẹ dáadáa fún mẹ́rin sọ dáadáa ẹni tó sì ọ́ ó fọkàn sí ọ́ ó fẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ sí ọ́ kò sì sí nínú ìdíjẹ̀rí àdúgbò fẹ́ fúlóhùn rẹ ìwọ náà fọwọ́ ara rẹ fún ní ìkẹ́kẹ́ ní bùkà ẹgbẹ̀gbọ́ yà dáadáa dáadáa má ah, náà ẹ má wọlé rẹ òtí wà ní wà fúyà ṣé yóò ronú bánigbà tí wàá lọ bẹ olówó wò tí ààrẹ náà ń fi olówó àdúgbò ọmọ sọ fún yín pé kọ́ wà sí ìyàálẹ̀ sọ àsọ́lẹ̀ nípa àwọn tí wọ́n sìn ọ́ tí wọ́n jí àwọn èèyàn tí wọ́n jìnà sí ọ àrí ẹ̀rí ilé rẹ̀. bákan náà àdúgbò sọ̀rọ̀ wà hó wọn lọ́wọ́ sọ̀rọ̀ náà ó tún máa ń pa àwọn olówó lásán nígbà tí a ní àfa ọlọ́ọ̀sán lọ́dọ̀ olówó gẹ́gẹ́ àfa ọlọ́ọ̀sán olówó nìyẹn tó wà fáwọn nílò tí wà sí olóyè pé ìyẹn mẹ́kọ̀ọ́ wà sí ìyà àfa ọlọ́ọ̀sán wà sí olóyè pé ìyẹn mẹ́kọ̀ọ́ láti gbogbo náà sọ lẹ́sẹ̀ àti ìdíbi tí àwọn sọ fún yín pé kó bọ́ bọ́ dúkà táyàwó àtọwọ́ tó kò tí ì sínú mẹ́. wàkàrẹ̀ yà àmúrùmú mi na ájú ní ìlà àti na àwòrán àti. àdébí tó máa ń pa àwọn olówó lásán pé tí bá fẹ́ fún àwọn ọmọ wọn ní nǹkan ìyẹn gba ọ̀pọ̀lọpọ̀ olówó rú kí wọ́n ṣe láàrin àwọn ọmọ wọn. àdébí wọn ó أسجد يقلوا أفا وأن عمر بن بشير سعدي إيه فتاتلنا وصحابا قلوا بعدي في إن نعم. الحرام قوي بيجي وإن الحرام بيجي وبينهما أمور مشبهات أو في وقت مشبهات نعم، نعم، لا يعلمهن كثير سعدي àwọn olùkọ́tọ́ parí pé ọjọ́ orí rẹ̀ ò tí ì fẹ́ ọdún mẹ́jọ tí ànábì fi kú láyé sallallahu alaihi wa alihi wa sallam. sọ̀nùmọ́ bùnà kéde ní màmá tó bí o ó tẹ̀ amúrọ̀ bí tó rọ̀ wá ha. màmá yìí lọ bá bàbá rẹ̀ níjọ́ kan wípé kí bàbá ní nínú dúkìá ó wá wà lórí gan éèfún éèfún éèfún tí ọdún kan fi bí. Bàbá màmá Nùmá ń béèrè lọ́wọ́ bàbá Nùmá ní pé kó bóun fún Nùmá nínú ìjàkẹ́. Orí éèfún ni wọ́n wà tó di ọdún kan fi bí. Fàkọ́ rẹ̀ nígbà bàbá dà nígbà tó wá dé àsìkò tí àwọn wọ́n ti ń béèrè fún ẹ kì لا أرضى حتى تسأل رسول الله صلى الله عليه وسلم على ما وأبت لهبني إني بعلوه tí tó fi lọ ọ̀dọ̀ ànábì tó fi lọ fànábì sí ẹlẹ́rìí wípé o ti fún ọmọ mi ní nǹkan bàbá ẹ̀sán ọ̀kẹ́kọ̀ọ́. ó ní fa akọ́dà abéèdì yẹ́rí nùmá mi ní ọba mi máa gbá mi lọ́wọ́ mú àbárẹ́gbà yẹ́rí bashir ọgbẹ́ náà ọmọ mi lọ́wọ́ mú. wàá ní ọmọ yìí dín gùnà ṣùgbọ́n ní gálàsì rí ọmọ kékeré ọ̀dọ́ kan ọmọ yìí ti láì nìyí ó ní fàáta rọ̀sọ̀lọ́lá ṣọlọ́lá àwọn sálárà abájọ́jọ́ ànábì ṣọlọ́lá àwọn sálárà àkọọ́lẹ̀ yà rọ̀sọ̀lọ́lá inna umma hada binta rawaha ajada ushiraka ala alladhi wa asli ibnaha baba ifejo sọ̀rọ̀ ànábì sallam ìyá ọmọ yìí inú ní kí n fi ọsẹ lẹ́rìí lórí tí mo fẹ́ fún ọmọ àwọn ọ̀kọ́lẹ̀ rọ̀sọ̀lọ́lá yìí ṣọlọ́lá àwọn sálárà yà bashir alaka waladun fi wa hada àbẹ́bí ní ẹ̀bà sí ọmọ tó mú wáyé ìjọ bímọ ní ètò àtọ̀ sí ọmọ yìí kọ́lẹ̀ náà ó ní mo níbẹ̀ ní òjì sí ọlọ́run bàtọ̀ lọ́wọ́ wa alẹ́ wàsálà ó sọ lọ́wọ́ bá ní àkúlò hún wa hàtẹ́ láwọn mẹ́tìlá lẹ́dí wa hàtẹ́ lè nìkà hádẹ́ ṣé ìtọ́ fẹ́ fún ọmọ rẹ yìí ṣé gbogbo àwọn ọmọ rẹ yòókù náà lọ fẹ́ fún níbi èdè orí nǹkan fẹ́ fún kó a ọmọ falata sáàbù ìgbà ni mọ́fìmí sẹlẹ́rì nígbà náà sallallahu alaihi wasallam mọ́jọ ọjọ́ tó mi ní jẹ́ ẹlẹ́rì rẹ̀ fa inni la oṣù lọ́la jẹ́ wa alẹ́ ní ẹjọ́ lórí bá wọn aláwọ̀ ní kí o bá ti dárò bá kí làwọn á ṣe inú wáyà tó muslim ó sọ́lá máa bẹ̀rẹ̀ yìí pé àyẹ̀fọ́ lóka àyẹ̀kúrò ilé ìkàfún bẹ́ẹ̀ sáwá dúró sí àwọn ọmọ yìí náà pátápátá ọkọ̀ tó gbogbo wọn máa ṣe dáadáa sí ọ ó ní mo ní báyìí ní òkè ọlọ́dún tó wù mí lánàá àmì ní fàlà ìdàgbé. Jẹ́kí bá ní òun retí pé mo ń jáde àti ọba kẹ́nẹ́à àjẹ́ pé mọ̀ sí nǹkan ọ̀fẹ́ ṣe nígbà rẹ̀. Ẹni tí a ti ṣe eléyìí, nígbà ìyá wa ní oṣù sábà wà ní ìtọ́kùn lọ́wọ́ fún yàwó láàrin kù. Ẹ pààyà ọlọ́run nípa àwọn ọmọ yín ẹ̀sìn ní pẹ̀lú wọn. Onífọ̀rọ́jà àábí, aláàfin bá padà wálé, fọ̀rọ́jà sílìkà sọ́dà kọ̀tà. Lọ́ba wa ní tọ́, sọ́dá kan yẹ kò sí kí ni kò sí kí ni ìṣe náà o ànábì tí wọ́n dá àlera lórí sallallahu alaihi wasallam. inú ìwà àti Abu Dawud ó yà lóbi sọ̀tàn sọ pé inna lahum alayka bil haqqi an tajula baynahuma. àmì ni ìwọ Basiru àwọn ọmọ rẹ̀ wọ́n ní ẹ̀tọ́ kó o ṣe dídé láàrin gbogbo wa kàmá anna alayhim min al haqqi an yabaru an yabaru. jẹ́ kó jẹ́ pé àwọn náà wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa fi ọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà ti gbọ́dọ̀ dídé pé pẹ̀lú wọn ibi àfáà tó wọlé fún wọn. àfáàdé padà gbọ́dá mìíràn àádìl fìlẹ̀ àti ìyá bẹ́ẹ̀ náà ọ̀la. torí bẹ́ẹ̀ ni wọ́n kò sí bí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe déédé kàrí àwọn ọmọ lórí ìtọ́gbà fẹ́ fún wọn. kí wọ́n gbé bí àtẹ́bí sọ sallallahu alaihi wasallam. sọ̀rọ̀ yìí lórí sí lórí ká níbi ìsọ̀ inú ìsìn mọ́sí lẹ́yìn kí ni màá sọ Ọtọ ni sọ́dọ̀kọ̀ tó fẹ́ fún wọn ọ̀tọ̀ ni ojúṣe tó yẹ ṣe pẹ̀lú wọn ojúṣe ní pẹ́tọ̀ ọmọ ìdánilọ́ léwò ìkan láti bí sí aláṣẹ àmì òun ti ń kàwé ìkejì ń kàwé láti bí sí wọn ọmọ wa ọwọ́ ìkan náà ṣùgbọ́n ó kò kankan lẹ̀ ẹ̀rẹ̀ wọ́tàmìlẹ̀ lẹ́gẹ́ bọ́tàlá tàbí kílẹ̀ tó máa ń lé àbí ẹ̀wà lómi nínú ọmọ mi ò fẹ́ràn jẹun mi ò ní fẹ́ràn jẹun. Àà bá ṣe bá wọn. Ìdìlú wa akọ́rọ̀bù lè sọ́kù wa. Nà déédéé iṣẹ́ àmọ́bí sọ. Ó bá ti jẹ́ kankan lọ fún wa ṣe dédé láàrin wọn tó gbogbo wọn náà lọ fẹ́ kí wọ́n ṣe dáadáa pẹ̀lú rẹ̀.

ẹni tí ó jogún ẹ̀ ju dúkìá ara rẹ̀ lọ àdébí nǹkan wà ní àwọn olówó nìyẹn wọ́n ní wò yí fẹ́ lọ́wọ́ à yóò fi wá rí gbàgbà nínú ahadun illa náà ló wá hàn sí ilé ìgbé mẹ́rin wà nìyí kò sẹ́ni kẹta pè ní wọn tọ́jú àtẹ́jọ́ yìí pé yà ní dúkìá ẹni tí ó jogún òun onífẹ̀ẹ́ sí dúkìá ara kò sólúwa rẹ̀ gbogbo ara nífẹ̀ẹ́ dúkìá ara wa àdébí fa inna malahu ma qaddama dúkìá ara nìyí tó ọba ti dúkìá ẹjọ́ ètò ogún ayé ọ̀rẹ́ àlùkìlẹ̀ pẹ̀ àkàrà èyí na kó pamọ́ sí báńkì. tọ́ọ̀nà àtàwọn òmùgọ̀ tí wọ́n kówó sábẹ́ sọ́kè yìí ẹnu rúfù sálámọ̀ go يا جامع المال في الدنيا لوارثه يا جامع المال في الدنيا لوارثه هل أنت بالمال بعد الموت تنتفع هل أنت بالمال بعد الموت تنتفع وقف يا جامع المال في الدنيا لوارثين والمال في الدنيا لوارثين هل أنت في المال بعد الموت تنتفع هل أنت بالمال بعد الموت تنتفع Nígbà bá fà ní ìwọ́n tó ń kó dúkìá jọ ayé olùwárí yìí báwọn tí ó jogún ẹ̀. Aláǹsà bìlìmọ́lì ìbádàn mọ́tẹ̀ntẹ̀fẹ̀. Bọ́ọ̀ bá kú tẹ́ pé ọwà náwó látọ̀rọ̀ rẹ̀ ẹlòmí ò lè jẹun sí ẹnu ara rẹ̀ kìrìkì ń dájọ́ ẹlòmí ò lè jẹun sí ẹnu ara rẹ̀ kìrìkì mẹ́sẹ̀ bèèrè sí àkáǹtì èyí tó ń dá pamọ́ ìyẹn ìyẹn kọ́ ló ní. Aláǹtàbí lè máa lè bá àgbà ìmáà òkè tó ń jọ fún ọ. Ayá ń sàgé máa gbèdà àrẹ ìrọ́ǹdì kan. Iná fàájà lọ́wọ́ Muhammad Sallallahu Alaihi Wasallam ń pé ta ni dúkìá tí ó jogún rẹ̀ ló fẹ́lẹ̀ ju dúkìá kan rẹ̀ lọ. Ètò ọba náà ò ní tiẹ̀. Èyí tó kó pamọ́ rẹ̀ ìwọ kọ́ lómi. Ilé àfọwọ́ Abdullahi bin Sakiya olóòlọ́ olóòlù bí ọ̀dọ̀ Anábì níjọ́ kan. Sọlọ́lá ọwọ́ ya kọ́ra alhakumu takasur. Anábì sì ń ka sóràtù takasur rẹ̀ wípé alhakumu takasur ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم àbúlá nígbà tí òmìnira àgbẹ̀tẹ̀ àgbẹ̀tẹ̀ ń ka súra yẹn lọ́wọ́ bó ti wọ́n ní pé òun wọlé alẹ́gbẹ̀ẹ́ wọn sọ wípé yakulu ibn abba mali mali ẹni ní abdullahi ọmọ wo ni ọmọ àdájọ́ aláàbò yẹn wọ́n sọ pé dúkìá mi mọ́tò mi ilé mi oúnjẹ lọ́wọ́ ọba ni wà alaka ya ibn abba ni mali tí o ti wọ́n mọ̀ àdájọ́ aláàbò tó ní dúkìá kankan ilẹ̀ mọ́ àkàlùkà fa àfìnà ìkù àti tọ́ ọba jẹ tọ́ ọjọ́ tọ́ náà. Yàkúlú ní máa ò bá ìdàjí wà máa lè wàtàkọ́ àwárí àfúbọ́lù máa sàfádà. Wàtàkọ́ àwárí máa sàfádà. Àmì ní kò sí dúkìá rẹ̀ ilá máa àtàntàfà àpùlẹ̀. Ibọ́ ọjọ́ ó ti tẹ́ sí ẹnu. Láìsí tó kálukú wá nílé, àwọn akọ́lá ní o ọ̀sà ètò àjẹ́ńtàlì tágbèrè ìsinmi ti wà ní. torí pé èyí tó ń bẹ nílé tó ń bẹ sọ ọ̀nà ìlébẹ̀ tí ó jẹ. aṣọ tí a ní ẹ̀rẹ́mẹ́tì náà fọdún lẹ̀ ọlọ́gbẹ́bà alọ́gbàrà. èyí tí ìdí tiẹ̀. lọ́wọ́ ló bẹ dé wọ̀. èyí tá a ti wọ̀ pé nínú àwọn aṣọ yẹn ti wà ní. bí tí èèyàn bá lè mú ayé dáhùn ọlọ́run wa yóò rọrùn lọ́rùn láti máa ṣe ẹnìkan sọ ìṣẹ̀lẹ̀ kan fún níbi tí a mọ̀ wípé ayé yìí kò jẹ́ ẹ̀gẹ́kẹ́ ẹnìkan sọ ìṣẹ̀lẹ̀ kan fún mi lẹ́nu wípé ẹnìkan ọlọ́run rẹ nítorí agbóná sàrálà rẹ ó lọ sílé rẹ ni pẹ̀lọ́kadà rẹ ọlọ́run rẹ àmọ́ bó ṣe fọlọ́dẹ àdúgbò tó ń gbé yẹn náà àdúgbò tó ń gbé náà nípa àdúgbò mi ò àdúgbò tí ń gbé yẹn náà àwọn tó wọ́n fẹ́ gbẹ̀jọ bàbá bọ̀ ọ̀rẹ́ bá yọ àdájì. ẹ̀rọ ní sa à ọ̀sán ní ọ̀mọ ẹni lọ́ba sáwọ ọba sáwọ ẹni pé pé ìfọ̀ ọlẹ́dẹ ẹ̀rọ gbẹ̀mí lọ́wọ́ ọlọ́dẹ wa ni kí a mú aṣẹ fún tó lọ kàn mí táwọn èèyàn bá jáde ká àtàbọ̀dẹ kí náà adé tó fi náà wọ́n ti ká ẹ̀ṣẹ́ àdókò tí a ṣe káwé gbà ó àfẹ́ ọdẹ òtí ẹ̀wà kò sáà dàgbò yẹn ti tẹ̀ nsọ̀ tó ti fàmọ́ jáde ó ti da ìgbẹ́ mẹ́rin bòónù orí ti tù ká ọ̀rọ̀ alẹ́ àná ni ìjọba àwọn agbègbè tútù kó tó bá tútù ẹ̀mí ti bọ́ ọ̀pọ̀lọ́ ti jáde. Làwọn ìwà sọ pé ẹsùn mẹ́wọ́ àṣìṣe kíkà ìgbẹ́ ni ó. Ọ̀tá àárẹ̀ ò mú o. Kádà wá kú dìde. Ayé tó jù mọ́ yára. Tó mọ̀ pé ó kù báyìí. Tó ìtò ìbáná tó jẹ mọ́ àkàńká fún àtìlẹ́yìn. Ìtò ọjọ́ wọlé olówó mi olówó kò lè jẹun. tó lọ wọṣọ dáadáa kí agbèlè náà ọ̀rọ̀ gbọ́dọ̀ kan. ìgbẹ́ téèyàn bá ní owó téèyàn lè wọṣọ náà ṣe islamu sọ̀rọ̀ ń parẹ́. ẹlòmíì ọjọ́ ọdún nìkan náà àfọ̀bìrì lọ́rùn ẹ̀. àtẹ̀sẹ̀ pé ó ní fúrógámù ìgbésí ayé àwọn ọmọ náà sí ibi ọjọ́ ọdún nìkan. lẹ́yìn èsì ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀sì àríbi sọ̀rọ̀ lọ sí àwọn oníṣòwò oṣù dúkìá àbúwọ̀ olówó ilẹ̀ àmà àtàntà fàmìlì. àwọn làbí sá fàmìlì àbí nǹkan tó wọ̀ tó gbómọ ọlọ́run àwọn òṣàfàdàkùtà fàmìlì tàbí tó fi sàárà tó fi pamọ́. ẹ má kí akó pamọ́ ní kó pamọ́ òdì. àbúrò àti wàmọ́ sí wà dáálíkẹ́ àpọ̀ wà dáàyè bọ̀ ní yàtàrí wọlé sáà. àbúrò lẹ́yìn ìgbà nàbí sọ ọ̀dọ́ oúnjẹ ọlọ́run ló aṣọ yìí pé ìtọ́ wọ́n yàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí dé ẹgbẹ́ tí ẹ̀ ti jẹfẹ́ nígbà ọwọ́ tó gbé wọn lọ́rùn àti tó ti fọ́lọ́kọ̀ fún pamọ́tọ́lù àti àmà lẹ́yìn ìyún wọ́n lọ ó filẹ̀ máa wò yẹn. wọ́n lọ sún àrọ̀ sáádà tẹ̀jẹ̀ mọ́ àmàlí ولكن ناتكي هو السعيد ولكن ناتكي هو السعيد Bàbá àwọn ìṣe wà sáwọn olówó ilé tí ó bá kò ojú kí àwọn ọjọ́ ẹgbẹ́ ẹgbẹ́ wà náà lórí ilé lọ kò sí lè jẹ pé kò fẹ́ káwọn èèyàn bàbá olówó. Àwọn iléèwé mi ìgbà wọn ti fẹ́ gbowó láti lé bẹ̀tẹ̀ pé àwọn rúdò díẹ̀ òṣòwò lọ́wọ́ wọ́n yóò bẹ̀rẹ̀ ìjọba ìdíjọba náà. ebi ti pa lọ ebi bu lọ ebi lówó báyìí. bákan náà àdébí sọlọ́lá olówó kó fi gbogbo owó àti gbà. ọ̀rọ̀ wàhálà ogun tàbùkù tóbi àwọn olóyè wọ́n wọ́n tí ànábì ọba wọn sọ̀rọ̀ fún tó ń tó àádọ́ta ọjọ́. kábíyèsí wọn ní kí wọn padà bá dẹbi yìí pé ìwọ ọlọ́mọba ìwọ ọlọ́mọba sọ́dà inú sọ́dà inú àtọ̀tọ̀rọ̀ àfojì mi ní pé gbogbo dúkìá ní kó fọ́lọ́ àtànábì. ànábì ní ara à ń ti ka alẹ́ yìí ká dá ọ̀dọ̀ náà rè wá sí báwo nínú dúkìá rẹ mú díẹ̀ dání ń bẹ̀ ọ̀wà ọ̀yọ̀ òlẹ̀kì olórí fọ́. ilé ìlànà ìdáni bí sọ́kọ́ sábẹ́ ìgbàdúrà kọ́ọ̀sì náà dà fọ́. bákan

àgọ́ ti kún fún ọ. Àbẹ́bí sọ̀rọ̀ máa wọ sálàmà lábùrù ní àwọn ọ̀dọ́ sọ́lá nígbà tí ẹnìkan bá níbẹ̀ sọ́lá. Ẹni yìí ó mú nǹkan tó jọ góòdù wá ká ó dàbí ẹyin ṣùgbọ́n jọ góòdù. Ẹ ọmọ fún Abadí Sàdábì inú kùsà ni mo ti wá kí ní ìjáde. Fọ̀kúdù ha àbí ìjà mo bu ọ̀pá ìyá sọ̀dà kan. Mo ti ti sàárà fọ kọ́dà kó jẹ́ náà lọ́rùn صلى الله عليه وسلم فعارض عنه رسول الله صلى الله عليه وسلم عبدك يا قد اجراس ثم اعطاه من كبر لكن العيران لكن يعني ما تلو بابات ويجيبوا انا بيع اليوم ده ابي تقرأ هذا يدوم النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النبي واني عنده واجب على وين ثم اعطاه من خلفه ما تلو فاخذها رسول الله صلى الله عليه وسلم فهذا بها فلو أصابته لأوجعته أو لحقرته

وذل الذين ينفقون أموالهم لا تقبلوا صدقتكم بالمن والأذى عرضوا علي على اسمه بسبب فقل لك يأتي عليكم يأتي عليكم بما يملك ألمي وابا منه يمي والذي هذه صدقة تعالى عليه ثم لا يبقى بسمك يقعد يوعى لجوكم بك يستكف الناس يا مطرورة عليه خير الصدقة ما كان عن ظهر عن ظهر جرا àbí ní sàárà tó dáa jù ó ní téèyàn bá mú nínú ọ̀rọ̀ ó tún sẹ́kù lọ́wọ́ tiẹ̀ náà. tó àwọn kan ilá gbọ́ yìí tó àwọn àdúgbò jẹ́ ìyẹn lọ́wọ́ wa ọlọ́wọ́ fẹ́rẹ́ bẹ̀rẹ̀ láti lọ́la bẹ́ẹ̀ kọ́ yìí ẹ̀rọ ni wọ́n gbogbo tó bá kù láka di ẹ̀pẹ́ fọ́lọ́ wọ́n ti wá sí wa. fún min àmúwárí kù ẹ nínú dúkìá yìí bákan náà ṣùgbọ́n tá a bá rí i pé èèyàn níta wọ́n kù tó nígbà lọ́nà tó dojú ẹ̀ táwọn yìí pé ìdí àmẹ́jì sọ nípa ńlá yìí pé bàbá òsì gbogbo owó rẹ̀ sọ́dọ̀ àkọ́tọ̀ wọn lọ́jọ́ òkúlé wọn yá. àgùrà ẹ̀ bọ́ sàmì àá fọlọ́fọlọ́ àkọ́bọ̀ sàmì mọ́ ni kódà ó yẹ ká fi epo gan sí mọ́tò rẹ̀ àgbègbè sàrà. bó wà ní alkọ alkọ àwọn jẹ́mú ọ̀fọlá bàrẹ́ òní ni àtìwárò pé àti náà àgbọ̀lọ́wọ́ fún mú fọ́ọ̀mù wa rojọ́ ọlọ́run má ṣe bẹ́ẹ̀ àmọ́tàbá rí ẹni tó níta wá kú yìí tó ní ká lọ́lọ́run ọba tẹ́ àwọn afáà ní àmẹ́bí mẹ́ńgbà lọ́wọ́ ọ̀run wa gẹ́gẹ́ bíi ti àfáà wa àbúbákiri torípé ó ti gbé àdé ti pé ìgbà ní àrùn bíi ìgbà ó sọ bàbá àbúbákiri torípé àdébí máa rí pé àbúbákiri yìí ó ní ká lọ́lọ́run kò ní ká lọ́lọ́run kọ̀ǹpléèn nípa ọlọ́run. àbúbákiri ìlànà ọ̀pọ̀ ìmàmọ́. أمير المؤمنين على رشدي أمير المؤمنين على رشدي kò sí tí a fi lè bá àbúdákì sídìk ó ti lọ Ìjọba pé ká bá ti mú àwọn ànábì ọlọ́yà ànábì Muhammad sallallahu. Wòlákin ṣáfẹ́ àrùbáyà tún wàlákin. لفارس ميل قد سبق العلاء لفارس اثنين قد سبق العلاء أرضي والجنة بقى وانبياء والجنة والرسل سمعني يقول يخبا والجنة إلا هو المسلم فأبي بكر ولاة الحق أربعة ولكن لسان اثنين قد سبق العلاه أبا وغير أسلام العبيد قال سميت عمر بن الخطاب اقول لهم بتي اخاه عمر رضي الله عنه امرنا رسول الله صلى الله عليه وسلم تصدق النبي صلى الله عليه وسلم لا صدق به والسراء النبي قلت واحد خلاص فوافق ذلك عندي مالا عمر لي قلت باولا وبجنة وافق ذلك عندي مالا اه اقاوم من الموت ولي goma kumugbanarwa mizirori fakult olumuwafa waka mizu aliyawo lẹ́yìn òfọ́gbọ́tà bá ti òfin bá ṣe ń là ìṣọ̀bọ́tìhù lọ́wọ́mẹ́ fàdí ètò bìnú sí náà rẹ̀ ó ní mo ti wò pé kò sọ́gbọ́tà bá ṣe ń là bá ti dùn bá lọlé òun ti gbẹ́ bá lórí sọ̀rọ̀ yé ọba lọ dá dúkà rẹ̀ sí méjì ọba kó fífi ti sọ̀dù wá fún àmẹ́dùwà Muhammad. ló wà lákàndùn àmì fífi ti sọ̀dù ọlọ́run. Abubakar lana haqqo imamu. Abubakar lana haqqo imamu. أخير المؤمنين على رشادي أمير المؤمنين على رشادي Àwọn ọmọ ìgbìyànjú kí ló fílẹ̀ fọ́kànlá lé rẹ̀ ó ní mo ní mísìlá wù déédéé rí tí mo mú wáyé náà ni mo fi lọ fún wa nàbí sọ̀tàn. wà á sá abubakar ń bẹ kún ní máa ń dà hù. bàbá abubakar ó dé gbogbo tí ń bẹ ní pátá làbákar kó wá fún àgbẹ̀rẹ̀. àdébìrì yá abubakar máa abukọ́lé sálẹ̀ ahàlì ìrọ̀ abubakar kìlọ̀ fún fún ara rẹ̀ kọ́lá abubakar kìlọ̀ fún lọ́wọ́ wọ́n fún lọ́wọ́. ó wọ́n rẹ̀ mo fi ọlọ́run àti ànábì rẹ̀ fún wọn nǹkan yẹn kọ́ lẹ̀ fún ọjọ́ ọlọ́run àti ànábì rẹ̀ ẹ̀rí pé abákùn jùlọ. Abu Bakr lana haqqun imamu Amirul mu'minin ala rasa. Ọmọ nígbà tí mo gbọ́ tó sọ mo sọ pé kó àmá nígbà tí mo ní mo sọ náà ọba búra. Ìní tẹ̀gbẹ́kẹ́gbẹ́ mọ́ lórí kẹ̀kẹ́. Ìní làmọ́. kò ní kí ìrẹ̀mọ́ yìí kó sọ tí ìgbà fún ńlá lónìí tàǹtí wọ́n ti mọ ìlànà. lẹ́hùn màrí ká bàbá. ولو إنما لم ينكر على أبي بكر إتيانا بجميع ما عنده لما علمه من حسن نيته وقوة نفسه ولم يخف عليه فتنة ولا يتخطف الناس كما خاف على غيره. عفا لا حديث يا أبو عيد عفا وسنشد عبد داود. ولدرك النبي صلى الله عليه وسلم tí kò fi kọ̀ fún Abubakar ìjẹ̀ ni pé àrẹ́bí mọ bí àníyàn fun abubakar ije ni pe ó sì mọ̀ yí pé àbákìrì ní farada ó sì mọ̀ yí pé àbúbákìrì kò ní lọ́jọ́ kọ̀ọ̀kan kó mọ́ wá lọ́jọ́ ọlọ́run tó yà ọ̀dà ìyàwó àtọmọ ẹgbà fọlọ́wọ́ ọlọ́run lè fi àjẹ ara yìí ẹ̀wọ̀n kan ọ̀dà àbúkọ́ ọlọ́run lè fi àjẹ ara yìí ọlọ́run là ń jẹ ìyá ọlọ́run là ń jẹ tí ẹ̀dá kúṣe tó du wàhálà rẹ̀ ẹ farada alẹ́sẹ̀ alẹ́sẹ̀ ẹ fẹ́ olóòlù mọ́ ó ti bá ẹ̀sẹ̀ jẹ́. Yà ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha. Nípa tòní, ọlọ́run bá ní ẹ mẹ́fà sàárà àrùjẹ pẹ̀lú ègún àti ọ̀rọ̀ ọbú. Lẹ́ẹ̀tọ́rọ̀ ìbárakẹ́ ni èrò bá ti gbé mẹ́sẹ̀. Bílmánì wà ní ara. Ẹ̀rọ wa lè jẹ́ wọ́n sí níbi. Ó yàrá bá ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم فرتضع Sídáṣe ìrìnà ọlọ́wọ́bà àti ọlọ́wọ́bà àti ẹ̀rẹ́ ẹ̀rọ ṣàdá ọlọ́wọ́bà àti. Ó dá ó sàpọ́lé fún ọ, kọ́ọ̀lù màálù ọ̀rọ̀ tó dá ó dá kó sọ́ ju kó ti sàárà lọ kò tún wá ní ẹyẹ mẹ́. Ah, aṣọ àwọn àti kò jù báyìí. Ah, àbábí ti ṣe mẹ́ẹ̀kì gbogbo nílé but wọ́n láti ta òfin fúlẹ̀ ní bẹ́ẹ̀kì fún òkú lọ́pàá ẹni fara bẹ̀rẹ̀ fara yẹ ọlọ́mọ là ń jẹ ọmọ náà láti má ti rẹ̀. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا ní kó ní oníkìlọ́rù mẹ́ta oṣù kẹtọrọ ayọ̀dúgbòkè. Mọ́lẹ̀ sọ ọlọ́run ra dàfọ́lọ̀ ẹ̀rọ kọjá ọ̀la ẹ̀jẹ̀ wáyé ṣe pé ìṣẹ́jú mo bá ti Ó parí títẹ̀ ìlú lórí ọ̀rọ̀ báwọn àwọn ẹ̀kọ́ tí àmọ́ kọ́ àwọn àdùnnìyà. Ṣé o ṣe olówó bá ti gbé ilé yìí yé? Ṣé wàá tètè lẹ́nu àwọn olùdíje kí a máa òṣìṣẹ́ ẹ̀kẹ́ sara yín nàrà? Láti ọ̀rọ̀ pé mo ní bí nà bí. Bẹ́ẹ̀ ìṣúná làgọ̀ là. Ibi ẹni ẹjọ́ òṣìṣẹ́ fòókì. Bẹ́ẹ̀ ṣé kò ní kókò lájà five thousand yòókù. Àfìlà lọ sí ilé báwọn ọmọ ẹni. Àfìlà sọ ọdún fún ẹni. Ó ti ní ìṣèlè tó bá rẹ ẹ̀rọ ọ̀gbẹ́ ìjẹ́ kúrò ara àwọn ọ̀ntara rẹ ni bẹ́ẹ̀ tí ìwọ́n kúrò àmì ṣe ń lèbi. ẹ̀rọ ọ̀gbẹ́ wà lùjẹ́ nínú. ẹ̀rọ ọ̀gbẹ́ wà lùjẹ́ lọ sí wọn ló pé. fún gbogbo àwọn kóòdù sọ́kùnmá dé yìí dáná dòde àwọn ibi àwọn oníbíbí àyẹ̀ ìgbò kóòdù tí èdè ti bọ̀. tí wọ́n bá ti gbọ́ yé pé orílẹ̀-èdè ìtara rẹ̀ ni ó ti mẹ́ńtò bọ̀ sí. الذين ينفقون أموالهم في سبيل الله ó náà ní wípé káàdà yorùsùdù omi ìlà ayélujára àrùn ní ẹmẹtàlọ ìhàrẹ̀yẹ. a sì máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ẹ jẹ́ kí ìbẹ̀rẹ̀ ọlọ́run tó ṣe fún yín kó hàn ní gbèsè ayé yìí. ìtọ́lọ̀ ọba ṣe fún ẹ jẹ́ káwọn èèyàn rí àmì wípé ọlọ́run sàlùmọ́ padà. láti rọ bíjà fàṣàdé. bó wà ló ti ṣe kọ́ wọn lẹ́kọ̀ọ́ afawa malik ibn dabla wa á rasulillah sallallahu alaihi wa sallam ó ní ànábi rí ohun níjọ́ kẹ wọ́n àlàyé àtùmọ́rù àtùmọ́rù yẹn ní afọ́rọ́ ti gbó aṣọ tí ò rẹwà mọ́ àbíbi wá rí aṣọ yẹn ó ti gbó lọ́rùn òun ó ti parẹ́ láwọ̀ kò dúró rí rẹ́ sẹ́gbọ́dá rẹ̀ ti rè áá àbẹ́yìgbà sọlọ́ọ̀rọ̀ àrẹ́bí ò sọ wípé tí wọ́n maliki si olú lọ. Bóò ní àríjìkì rẹ̀ sí Ah, kúntù náà kò tó parọ́ ànàbí. Òun ó dà ànàbí owó wà o. Èyí tá ṣe yìí, kí n bá fojú sí wa láàrin. owó wà tó wó bóyá ìbéèrè yẹn gbóyè. Ẹ̀rọ owó wà náà. wọ́n gba fọ́nà káàdì pé tẹ́tẹ́ tẹ́wọ́ tàwọn ará wọn lówó ọdúnlá tàbí ten thousand ó ní àwọn sọ pé owó. àyèbí ní ní ayé ni màá tí wọ́n lọ irú owó wọn lọ sọ fún ní. ó yàrá bí owó wà gidi kẹ́ ṣe àwọn ará. ó ní ní kún ní màá gbogbo tẹ́ pè ní dúkìá pátá lónìí. ẹ̀dọ̀ àtàrí ọmọ àbọ̀dà kò sí ìtọ́lọ̀ wọn fún un. ṣé agbo agbo làkúnmí òun wà agbo ẹsẹ òun ni agbo àgùdà agbo gbá agbo gbogbo ọlọ́run tuntun. àlejò yìí ni kọ́ bá di bẹ́ẹ̀. إذا آتاك الله مالا فليرى عليك fọ́nà máa fún ọ ní dúkìá jẹ́ kọ́lọ̀ náà rí lára rẹ̀ olóòlọ́ máa wọ́pọ̀ láti rà kíkí ẹ̀lẹ́bí ìwé ti ara zúdù ni nígbà tó lọ́wọ́ bá fọ́ lórí àmọ́ wọ jẹ́rú káàkiri ayé káfẹ́ẹ̀tì tí o ṣe pé òní àfọ̀tàrà wà lókùnrin tá à ní o ìwọ ọlọ́run sọ ọ̀rẹ́ ọ̀ráyé sá tó pé ṣe láyé sá yẹn. so ìwọ aṣọ gidi nílẹ̀ àfọ̀fọ́ ni pé kí àfọ̀rẹ́ mọ́kànjá ìlú àlọ́ ọlọ́run rá. ṣé àfọ̀rẹ́ sábà wá ìdìbò brown. gbàgbé àwọn ìṣòwò àti brown ọlọ́run olú ọ̀ráyé sá. ó ti kalẹ̀ yín tán. ó ti kalẹ̀ yín gbogbo gbẹ́tọ̀ tí wàá pọ̀ yé eléyìí ṣe ẹ̀jẹ̀ àgbẹ̀bí sọ̀rọ̀ wà lọ. nínú bàbá ẹ̀mí ni fọlítàwọ̀ ní àmàláyé wọ̀kàràmọ́tò àlè ọlọ́run fẹ́ máa rí ìdè ẹ̀kọ́ máa ṣe fún ọ. ẹ ò ẹ jẹ́ ká gbìyànjú bọ́ọ̀ máa ṣe kí ọ bí a nígbà tó ń kàwé lọ ọ̀tá lọ́fẹ̀ níṣẹ́ lọ́dún ti kí ọ di mùdírù àti odi mùdírà àbí odi ọ̀gá léṣẹ́ odi wàkílù àwọn ti kúrá mẹ́rin. máa wọ sọ tó bá tó gbọ́dọ̀ àwọn. Wà á mọ bí lẹ́yìn máa ti ọ̀n bí bàbá Hajji. Ẹ̀wọ̀ bá bó ti mọ ẹ̀ náà kẹsẹ̀ pé wọ́n lọ gbèsè pé ó ṣàfi jù. Bó ti mọ ẹ̀ náà ẹlẹ́bí ìṣẹ́lẹ̀ ọ̀nà kò tó yẹn sọ fọ́nà ara rẹ̀. Máa lè fi là torí ẹnìkẹ́ ni wọ́n bá tiẹ̀ tí èmi ń gun ọpá. Àwọn fìlà sọ àdé kíkí ló fi ṣe. Tó bá lómi gbogbo ẹ̀ òní tó bá múra báyìí òkú àti wa ló le tó báyìí náà. Islam náà wà ní báyìí. Islam kọ́ yọ̀ ẹwọ àdìsá bẹ́ẹ̀ ma fún mi parí. radiyallahu anhu warda. ó ní àdìbí yìí láyé dùkúlù láyé dùkúlù jẹ́nẹ̀ta màjá náà fi kọ́lù mi kọ́lù dára fi mi kílò. ẹni tí gbìyà gba kékeré bẹ́ẹ̀ náà wà lẹ́tẹ̀ rẹ̀ ó ní wà lẹ́tẹ̀ náà. ó lè ẹbí yóò yí pé a ṣé ẹni tó bá lẹ́tẹ̀ máa wọn fún tó bá fa nǹkan. ó dà àdúgbòrò ọlọ́bàlá tẹ̀lé nínú odò ni nínú là ẹmọ tí ẹ tọ́ ọlọ́bàlá tàbí ṣe yóò fi ṣe bí ẹmẹ ẹsẹ sáré àwọn èèyàn bímọ ṣe dára mà àbí ẹ̀rọ wa kókó ráfi. Àwọn abala tẹ̀ bí láì fi wọ́n. Wọ́n máa bí mi gbàgbà sẹ́nu sẹ́yìn ilé

bọ́ọ̀ bá tún lè ṣe yẹ àwọn ẹ̀gbọ́n bí yorùbá wọn tó wẹ̀lì ibomi. àbí òkè fóònù gbọ́dọ̀ omi kó fara kó fàdé àgbẹ̀ sí. Gbogbo àwọn ìjọ yìí káwọn yóò rí ẹwà ìsìn lára rẹ̀. tó òun ṣe súnà kò ní gbọ́ kí ọwọ́ àdọ̀tí kò tẹ̀ra mẹ́rin ní àlàkúrí pé àmúra. wọ́n kàrà dọ̀tí yéé. fífi òkè ẹ̀sùn gbàgbọ́ tó kọ́ máa orí ọ̀kadà náà ọ̀dọ̀ orí ẹsẹ̀ kò orí kọ́ sọ. kọ́ bó o bá ti wá ní tó òun náà ni kò ṣe ṣe ومن روي عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاه فيجعل الله بعد عسر ẹjá ẹgbẹ́wò ọlágbádá ń lé ọ̀rọ̀ àkùnkùn àwọn kí ló mú ọmọ sí ọba kú ẹ̀rú ilẹ̀ ọwọ́ bá ẹ̀wọ́ ọmọ òní ti fi ọbẹ̀ ọjọ́ nìka àwọn fẹ́ wọ̀ ọjọ́ nìka nínú ìdí ọjọ́ nìka kí nìka ọba ti ìyàwó náà ti mọ dára rẹ àbí lọ́kọ́ padà nígbà náà ọlọ́run ti káwọn akó ti sèlú di tẹ́lẹ̀ ó yẹ a ní ìmọ̀tòrọ̀ píkà bá kí ọ múra dáadáa gbogbo ọba àti ìwà ní ìlú bàbá para lókù nítorí onílé ẹ̀rẹ́ bí ayé òní lè kó dúró dédé wo fìlà tó bá lu bàtà ẹ bàbá wọn máa ti kẹ ọdún méjì àjẹwà ìṣòro fẹ́ máa wọ̀ wọ́n jẹ́ kọ́ mẹ́ ti wá fìlà tó bá lu tuntun lójú ti wá bàtà fìlà tó àtàkẹ́ fúnmi fúnkẹ́fúnkẹ́ yáyì yóò ní sọ́ọ̀tì inú ẹ ṣé ìsìlámù ní kọ́ wọ̀nyí so gbogbo tí ó bá mú ọrẹ wà táwọn yóò fi pé súnà dùn ṣebí níjọ́ àná àwọn èèyàn tí òjò wọn ti súnà ní gbé wọn láwọn onísúnà máa ń dọ̀ síbẹ̀ náà ní ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ ọjọ́ ṣùgbọ́n ní ìṣẹ́jú wáyé pé aláàbẹ̀ àwọn sáláṣí làwọn kan tó gbé làwọn pé sípò sáláṣí làwọn ilé àbí bẹ́ẹ̀gẹ̀ fìlà tí wọ́n wọ afọ́gẹ́gẹ́ dùn pé aláwọ̀ ní káwọn afọ́gẹ́gẹ́ dùn fa àmà àbìní àmà ìṣòro bíkà tó tàbá ń lówó ara ẹ̀kọ́ náà ní mọ́kọ́ wọn ní pé ẹ̀wọ̀ nínú ọlá yìí jẹ́ ká wùlé wọ́n bẹ̀rẹ̀ aṣọ ń tẹ́ pàtó wọn ti kẹwọ̀ wọ́n mọ̀lẹ́ wọn ní one five. náà wọ́n ti kẹwọ̀ wọ́n lọ́wọ́ níbi ó ten thousand ẹ̀ẹ́ ọlọ́mùsí ọ̀rẹ́ ti ó ti fọ bẹ́ẹ̀ jẹ́ ká wọ̀ yìí ó rí àmì pé ìṣọ́lọ́ máa bẹ̀rẹ̀ wà ara pé òun mú orí ọlọ́run kí ló fún wọn sígbà tó náà kó òun nílò àbí ọlọ́run nínú àwọn rẹ̀ ó jọ وقد على وضعه آمين اللهم صب لنا خيرا صبا صبا آمين وجل عيشنا كدا كدا وصلى على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبارك الله في آمين جزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته هذه